Good morning, my people. This is your girl Marshalla Gist TV. Today we're going to be talking about the gist um, about the royal family. So um, let's go into the today's gist. Òkúta bá so mọ́ pé lópin so mọ́ Ati mo, lati mi, ẹ̀yin oríṣìíríṣìí wàhálà àti ìdààmú ló ṣẹlẹ̀ nínú ààfin kábíyèsí wa. A dẹ̀ mọ̀ wípé Ọlọ́run ti ń bá wa yanjú ẹ̀ díẹ̀díẹ̀ torí àwọn àṣírí àwọn ẹni bí àṣírí wọn ti ń tú. Mo máa padà sẹ́yìn díẹ̀. Ǹkan tí mo dẹ̀ fi máa padà sẹ́yìn díẹ̀ ni pé mo fẹ́ jẹ́ kí a bẹ̀rẹ̀ sí rí irú ogun tí Queen Naomi jà. Ja kó tó di pé wọ́n jà ní àjàyè. If today is your first time on my channel, please can you go straight and press that notification bell so that whenever I post any gist, you can get it. And to my whole subscribers, I say thank you. Thank you so much. God Almighty will bless you. Okay, okay. lọ́wọ́ yín á máa rè o, ọwọ́ yín ò ní kàn sálẹ̀ láíláí. Ẹ̀yin tẹ́ bá ti subscribe sí fídíò mi, ẹ subscribe ẹ subscribe so that tí bá ti post anything ẹ máa máa rí ẹ ṣé o mo dúpẹ́ o ọlọ́run á máa ràn yín lọ́wọ́ o ẹ ṣé o. ẹ rántí nígbà tí kábíyèsí kọ́kọ́ lé Mariam jáde nínú palace pé àwọn fẹ́ kó kúrò ní palace àwọn ẹ rántí ẹ rántí wípé ó dìde ó bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ kiri ó tún sáré gan ó tún sáré lọ sí ọ̀dọ̀ bàbá kábíyèsí pé kí bàbá kábíyèsí ipe kí wọ́n dá sí ọ̀rọ̀ yìí pé wọ́n fẹ́ destroy òun wọ́n fẹ́ lé òun kúrò ní palace ẹ rántí gbogbo ọ̀rọ̀ yẹn tẹ bá ẹ̀yin tẹ bá ń tẹ̀lé mi tẹ bá ń tẹ̀lé fídíò mi ẹ máa rántí pé a ti ṣe èyí sẹ́yìn about three weeks ago but i'm going back so that we can see irú èèyàn tí Mariam ń jẹ́ so that we can see her attitude ipe tó bá ti ṣe ó máa ń padà wá bẹ̀bẹ̀ ni so that we can see bí ó ṣe fẹ́ try láti ba ààfin kábíyèsí wa ọba wa adéyẹyè bó ṣe fẹ́ try láti da ààfin wọn wó pẹ̀lú ọ̀rọ̀ ẹnu so nǹkan tí mo fi ń padà sẹ́yìn nìyí o ṣé ẹ rántí nígbà tí bàbá kábíyèsí àti àwọn ẹ̀dà tí wọ́n fẹ́ lọ drag Mariam jáde kúrò nínú palace tí wọ́n sọ pé ó ń ó ń ba nǹkan jẹ́ ọ̀rọ̀ ẹnu ń fi ọ̀rọ̀ ẹnu ba palace jẹ́ ẹ rántí gbogbo ìgbà yẹn ẹ̀hẹ̀n so ní ìsìn mò ń padà sẹ́yìn kí n tún máa padà sẹ́yìn fún yín so that tá a bá bẹ̀rẹ̀ sí sọ àwọn ọ̀rọ̀ míì tó ń jáde a máa yé yín nítorí pé ẹlòmíì kàn join ẹlòmíì kàn join fídíò mi ni wọn ò mọ gbogbo àwọn ìwà tí Mariam ti wù sẹ́yìn ìtorí ẹ̀ ni mo fi ń padà sẹ́yìn o ṣe rí èyí tí mò ń ṣe lénìí ó máa dé bíi part three ṣó ti yé yín ó máa dé bíi part three fídíò tí mò ń ṣe lénìí because ó gùn gan kì í ṣe fídíò tó yẹ pé ó short so mo máa ṣe ní one to three ẹ mọ̀ pé ó lójú nǹkan tí mo lè lóde lẹ́ẹ̀kan náà so mo máa ṣe ní part one part one ni mò ń ṣe lọ so ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ gbogbo ọ̀rọ̀ yìí lẹ́kùnrẹ́rẹ́ ẹ ti rántí pé ó ti di ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí kábíyèsí tán ti fi ọwọ́ sí pé kí wọ́n drag Mariam out of the palace ṣé ẹ rántí ok ṣé mọ̀ pé gbogbo ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó ń padà wá bẹ̀bẹ̀ ni ṣó ti yé yín ẹ wá rántí pé ìgbà tí bàbá kábíyèsí lọ fà á pẹ̀lú àwọn ẹ̀dà tán ní kó jáde ní kó jáde ní palace ẹ rántí pé ó lanu ó bẹ̀rẹ̀ sí kà ó ń sọ pé gbogbo àwọn tí bàbá kábíyèsí kó wáyìí ó ní gbogbo wọn lèèyàn burúkú ó ní gbogbo wọn ló ń gbowó lọ́wọ́ òun ó ní gbogbo wọn lèèyàn ìkà ṣé ẹ rántí gbogbo ọ̀rọ̀ yẹn tẹ́ẹ̀bá dẹ́ rántí mo tún tún sọ again allegedly ni o nǹkan tá a gbọ́ là ń sọ o ṣó ti yé yín so ẹ máa bá mi ká lọ. gbogbo wọn náà ní secret o ó ní tóun bá dẹ̀ bẹ̀rẹ̀ sí lanu ó ní gbogbo àwọn tí wọ́n tẹ̀lé bàbá wa ó ní gbogbo wọn ni wọ́n ní iṣẹ́ ibi tí wọ́n ṣe ní palace ó ní gbogbo wọn ni wọ́n ní iṣẹ́ ibi tí wọ́n ṣe ní palace ó ní so kí bàbá ní sùúrù o kí bàbá já kó máa lanu kó máa sọ̀rọ̀ ó ní so kí bàbá fi ara balẹ̀ ó nítorí gbogbo wọn oníṣẹ́ ibi ni gbogbo wọn o lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan ó ní oníṣẹ́ ibi ni gbogbo wọn ó ní nítorí pé iṣẹ́ táwọn jọ ṣe ó ní gbogbo ẹ ti bàjẹ́ ni ó ní gbogbo iṣẹ́ ọwọ́ àwọn òun àti wọn ó láwọn jọ plan rẹ̀ ó ní sọ gbogbo iṣẹ́ ọwọ́ àwọn ti bàjẹ́ ni ó nítorí pé plan àwọn ò ní pé kí kábíyèsí fẹ́ ninety three wife àbẹ́rẹ́ pé ilé ayé ilé èèyàn èèyàn mi ọ̀rọ̀ máa pọ̀ ọ̀rọ̀ máa pọ̀ ẹ sùúrù kẹ́ máa gbọ́ dáadáa o ó ní bàbá ó yẹ ní sùúrù o ó ní tí wọ́n bá fi drag òun kúrò nínú palace ó ní bàbá ò ní mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ó ní oníṣẹ́ bí ni wọ́n ó ní bàbá yìí ò ní mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ó ní nǹkan tó. ṣé ẹ rántí wípé ìgbà tí bàbá kábíyèsí àtàwọn ẹ̀dà yẹn wá gbogbo nǹkan tó ń sọ fún bàbá kábíyèsí ni tó ń sọ pé tán bá drag kúrò nínú palace ó ní gbogbo iṣẹ́ ibi àwọn ẹ̀dà yìí ó ní àṣírí wọn ò ní tú ó ní torí gbogbo wọn ó ní ó ní iṣẹ́ ibi tí wọ́n wá ṣe nínú palace pé wọ́n máa máa fẹ́ ìyàwó oríṣiríṣi láti fámílì wọn gbogbo wọn ló fẹ́ẹ́ fẹ́ ìyàwó láti fámílì wọn kan máa fún kábíyèsí ṣó ti yé yín ẹ farabalẹ̀ kẹ́ máa gbọ́ lọ o ọ̀rọ̀ pọ̀ núwèé kọ́bọ̀ o. kò dáa rárá rárá rárá rárá wọ́n ní kò ń ṣe nǹkan tó dáa o ó ní àwọn èèyàn burúkú yìí ó láwọn náà mú un wá síbí láti ṣiṣẹ́ bíi ó láwọn ni wọ́n plan tó ń sínú pálásì kábíyèsí láti ṣiṣẹ́ ibi ó ní gbogbo wọn ó ní oníṣẹ́ ibi ní gbogbo wọn ó ní tí wọ́n bá dẹ̀ lé òun lọ ó ní bàbá òní mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ó ní plan tó ní fún kábíyèsí ó ní kì í ṣe plan tó dáa rárá ó ní bàbá ó ní ẹ má jẹ́ kán gbé mi lọ o ó ní ẹ má jẹ́ kán drag me out o ó ní torí plan táwọn ní ó ló pọ̀ tó jẹ́ pé ó ní gbogbo plan táwọn ní ó láwọn ò tiẹ̀ tí ì ṣe méje nínú ẹ̀ ó láwọn tí ṣe ó ní hundred percent plan làwọn ní fún kábíyèsí ó ní ṣùgbọ́n àwọn ò tí ṣe seven percent nínú gbogbo plan táwọn ní ó ní so kí bàbá má jẹ́ kí wọ́n mú un lọ ó ní kí bàbá farabalẹ̀ ó jẹ́ kó ń tú gbogbo àṣírí wọn pátápátá ó ní gbogbo àwọn obìnrin tí wọ́n ń ṣe bí gbàgbé pàwọn àwọn lọ́ọ̀fù kábíyèsí ó ní kò sí kankan wọn tó ní èèyàn burúkú ó ní gbogbo wọn ó léèyàn burúkú ní gbogbo àwọn obìnrin yẹn. ẹ rántí pé ó sọ gbogbo àwọn ọ̀rọ̀ yìí nígbà tí wọ́n fẹ́ lé e jáde kúrò nínú pálásì ṣé ẹ mọ̀ pé kábíyèsí nígbà yẹn wọ́n ń bínú sí seriously wọ́n fẹ́ lé e kúrò nínú palace ó sọ gbogbo àwọn ọ̀rọ̀ yìí pátápátá fún kábíyèsí àti bàbá kábíyèsí so that wọn ò ní lé e kúrò nínú palace ni tí bàbá kábíyèsí fi ní pé kí wọ́n fi sílẹ̀ kí wọ́n jẹ́ kó sọ gbogbo ọ̀rọ̀ ẹnu ẹ̀ tán ṣé ìgbà tí kábíyèsí wá gbọ́ gbogbo ọ̀rọ̀ ẹnu ẹ̀ tán kí ni Mariam ṣì ń ṣe nínú palace ẹ jọ̀ọ́ pẹ̀lú gbogbo atrocity tí Mariam tó ti kọ̀mìtì yìí kí ló sì ń ṣe nínú palace ó ní gbogbo àwọn obìnrin tí àwọn ẹ̀dà yìí fẹ́ sínú palace ó ní kò sí kankan tó love kábíyèsí nínú wọn kí ni Mariam sì ń ṣe nínú palace kábíyèsí ẹ̀yin lẹ́lẹ́ fẹ́ gbọ́ ọ̀rọ̀ ẹnu ẹ̀ ẹ fẹ́ farabalẹ̀ gbọ́rọ̀ ẹnu ẹ̀ kí ló tún dé tẹ̀lé lọ kí ló tún dé tó jókòó sínú palace kábíyèsí ẹ ru ọ̀rọ̀ yìí dáadáa o kó má wàá di pé ẹni tó ń jàre ó wá ń jẹ̀bi ẹ̀yin èèyàn ẹ máa bá wa ká lọ o ìtọ̀ yìí ṣì kù o. ṣé ẹ rántí wípé lẹ́yìn ìgbà tí bàbá kábíyèsí gbọ́ gbogbo ọ̀rọ̀ ẹnu Mariam yìí ọ̀rọ̀ yẹn ó sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí i ìsọ́nì kò ṣeé pọ́nlá iyọ̀ ní kò ṣeé tú dànù mariam ó ka gbogbo àwọn elder mariam ó ka gbogbo àwọn ẹ̀gbọ́n kábíyèsí mariam ó ka gbogbo àwọn afọbajẹ gbogbo àwọn tó wà nínú palace ó ní gbogbo wọn ló ń gbowó lọ́wọ́ òun gbogbo àwọn tó ń dáfá fún kábíyèsí gbogbo wọn ló kà ó ní gbogbo wọn ń gbowó lọ́wọ́ òun ẹ ṣé irú obìnrin báyìí ṣó yẹ nínú palace kábíyèsí ẹ ní láti gbé ìgbésẹ̀ ní kíákíá nǹkan tí mo fi ń padà tí mo tún fi ń repeat ọ̀rọ̀ yìí ni pé kẹ́ ẹ̀ bá fi mọ ipe inú ewu inú ewu ni pálàsì yín wà inú ewu ni pálàsì yín wà nítorí wípé obìnrin tí ó ń bribe gbogbo àwọn afọbajẹ yín tó ń bribe gbogbo àwọn elder tó ń bribe gbogbo àwọn ẹ̀gbọ́n yín ẹ mọ̀ yí pé kò ní ìfẹ́ yín dénúdénú kí palace wá wó lulẹ̀ kò jọ kò kàn án kí gbogbo nǹkan dàrú kò kàn án ẹ ní láti tètè ṣe kíákíá kẹ́ ìgbésẹ̀ ẹ̀yin èèyàn wa mò ń mú patú ọ̀rọ̀ yìí mò ń mú bọ̀ wá lẹ́nìí ìgbà tí n bá máa post ẹ̀ màá tún ran yín létí pé mo ti post part one kẹ́ ẹ lọ wò ó ṣó ti yé yín kẹ́ ẹ lọ wò kẹ́ ẹ lọ gbọ́ láti part one ọlọ́run elédùmarè á san ọjọ́ ẹ̀ní sí owó á san sí ayọ̀ á san sí ìbùkún fún yín ẹ̀yin tẹ́ bá ti subscribe fún channel mi ẹ lọ subscribe so that gbogbo nǹkan tá a bá ń post ẹ máa máa rí i bẹ́ẹ̀ bá ṣe ń tẹ like share àti subscribe ọlọ́run elédùmarè kò ní jẹ́ kí ọwọ́ yín kó kàn sàlẹ̀ àpò òkè òkè lọ́wọ́ yín á máa lọ àti ọlá yín o ìdílé yín ò ní dàrú o ìdílé yín ò ní bàjẹ́ o elédùnmarè á bá mi ṣàánú fún yín kò bá jọkùnrin kò bá jọbìnrin ọlọ́run á mi ṣàánú fún gbogbo yín o ẹ ṣé o èmi ọmọ yín náà ni o Mashola Gist TV thank you so much subscribe like and share god bless you all.